kó sì gbádùn ẹnì kọ̀ọ̀kan wa so adarsu samina ashar ẹ̀kọ́ nọmba 18 tẹjìhìzù lùmáyìd wà sọ̀látù àléhì pàdáfnuhù ọ̀rọ̀ nípa òkú tó bá kú gbogbo wa sì mọ̀ pé kullu nafsin za'iqatul maut gbogbo ẹ̀mí ló máa tọ́kú afẹ́ akọ̀ bóyá either you want it or not bóyá fẹ́ bẹ́ẹ̀ àbí àláìkẹ́ bóyá àláìkẹ́ àbá àláìkẹ́ gbogbo èèyàn ló máa kú tó bá sọ pé ta ló láìkì láti kú kó náwọ́ sókè ẹni tó láìkì láti kú kó náwọ́ sókè ta ni ò láìkì láti kú èmi tí mo ń bá yí sọ̀rọ̀ náà èmi náà láìkì láti kú torí kí ni torí kí ni jọmọ́ mo sì fẹ́ kírun tó pọ̀ àti sì bá tó bí bóyá bí 150 years láyé àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ mọye irun tí máa kí ni tí máa lè wọ 150 years ẹ mọye Ramadan tí máa gbà ni iṣẹ́ olóore pọ̀ tàfẹ́ ṣe ńlẹ̀ látara bẹ́ẹ̀ gbogbo wa lóun fẹ́ ṣe kí ni o à ń fẹ́ kú ṣùgbọ́n a fẹ́ o a fẹ́ o a máa kú náà ni ló fi jẹ́ pé tó bá ti ń sọ̀rọ̀ nípa jànáza ẹlòmíì ò tiẹ̀ fẹ́ gbọ́ pé ah ọ̀rọ̀ kú làwọn àfáà yẹn fífẹ́ sọ jàre ó gbọ́ wà sí kú o ó gbọ́ wà sí kú o tásìkò kú bá tó gbogbo ẹ̀mí ló máa tọ́ kú o àwọn tó tún wá pé fún jù òun làwọn tó máa ń gbọ́rọ̀ nípa ikú torí pọ̀ tó bá ti máa ń gbọ́rọ̀ nípa kú yẹn àwọn máa ń gbáradì ẹni tó bá sì ti gbáradì fún nǹkan kò ń ba lójijì ṣùgbọ́n wọn tó jẹ́ pé gbogbo bí tó bá ti ń ṣe wà sí kú báyìí ìwà kó bá tẹ ni pé á ah, ìgbé afẹ́wé irú ẹni yẹn gbà tí kú bá máa dé kò ní gbáradì kan báyìí bákítátàn wàhùn láyà ṣòro ọlọ́run ní kú yẹn máa dé wá báyìí lójijì ni nígbà tẹ̀ díẹ̀ ní fúra mọ̀ ẹwẹ́ tó ń pèsè fún kú ọlọ́run ti kọ kú ẹ̀ sádùúgbò kan gbogbo bó ṣe fẹ́ lọ àdúgbò yẹn á ṣàbà kánjú ni a máa kánjú ni a máa kánjú nítorí time appointment time tó ti nílọ ṣùgbọ́n kò mọ̀ nígbò òun náà bá débẹ̀ láàrin aláìsìgbé á ìyẹn pé kú mo wá pàdé mi fàínà hòó mùlàkìkùn ìnà lèmọ́ta lẹ́dí ìtàfèrú náà mínú fàínà hòó mùlàkìkùn ikú tẹ́ ń sá fún yẹn ọlọ́run ní mùlàkì àtẹ̀yìn àti ẹjọ́ máa ṣe kí ni ẹ máa pàdé ara yí báyìí ẹ wo àwọn tó sá fúkú lọ́jọ́ àṣìá lọ́jọ́ àná ní yẹ two thousand àbí two thousand and two thousand or two thousand and one ni bomb blast tó ṣẹlẹ̀ ní Ìkẹjà cantonment ṣẹ́mẹ́pà wọ̀nyọ́ dẹ̀ sá fúkú láti ẹ̀yìn láti má folúkú lọ́wọ́lọ́wọ́ wọ́n wò pé ọ̀nà kẹjà ní kú ti ń bọ̀ ní cantonment wọ́n wá ń ṣe kí ni wọ́n ń sábọ̀ ń kọ̀tù àṣọ ń bọ̀ wá pàdé kú wọ́n ń sọ lọ ni gbogbo wọn dẹ̀ débi òkè afá láti kí lorúkọ ẹ̀ òkè lọ́hùn wọ́n dẹ̀ rí inú ra báyìí wọ́n rí inú ra báyìí bọ́ǹbù sí ń dún gbòò gbòò kọ́nà má jẹ́ arógun oníkálukú dẹ̀ jẹ́ kíni wọ́n dẹ̀ sáwọ inú ra wọ́n wò pé òkè ikú bọ́ǹbù nìyẹn ṣùgbọ́n ikú ilé ìtì kéré inú ra ní ẹjẹ́ awọ́ bẹ̀rẹ̀ ẹni tí ó sì wẹ́dò rí kò sún ìmù rí bẹ́ẹ̀ ọba tiẹ̀ mọ odò owó ẹ̀ kò ẹ wo iye èèyàn tó kú ọdún tí mo ń sọ yìí mo láǹfààní láti wà ń bẹ̀ láàárọ̀ ọjọ́ kejì tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ pé rọ̀lẹ́ sunday ni ní àárọ̀ monday yẹn mo láǹfààní àti wà ń bẹ̀ níbi tí ìlú wa ìburú dé ẹ̀rẹ́ lómi báyìí tó ṣe ń pọ fóòmù àwọn ẹlòmí sì ń ní díẹ̀díẹ̀ ṣùgbọ́n gbogbo àti mò ń sọ ìdágó mẹ́jọ kò sábláǹsì ẹyọ kan báyìí tán ti ẹ̀ lè rescue àwọn èèyàn òkú wá sùn lẹ̀ lọ́ọ́ kí sì làwọn èèyàn yìí sá fún wọn ọ̀fẹ́ kú ni o ṣùgbọ́n àwọn tí wọ́n sá fún kú tọ́rọ ra wò pé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ọlọ́run sì gẹ́mi wọn sí so ó sá fún kú o ó sá fún kú o ó lògùn dáadáa o ó lògùn dáadáa o ẹni tó ń ṣàìsàn rí tọ́jú o kò rí tọ́jú o ẹni tásìkò kú ẹ̀ bá ti tó máa ṣe kí ni ó máa kú bí a bá gbọ́ pé èèyàn kan jáde láyé sí ó sì kí ni ṣé sickness ló ń pààyàn ni sickness kan ló ń pààyàn ìyá dáadáa kan kú bí ànánsì àgbàlagbà ni ìyá dáadáa ni ìyá náà kọ́ ló ń bá wa fọ̀rún kẹ́ wọn wọ́n nígbà táwọn ọmọ wọn wò báyìí tá ah, wọn síìkì tẹ́lẹ̀ wọn síìkì ọlọ́run ti ṣe kú ní ó fi ikú ṣe rọrùn fún wọn àkọ́kọ́ mùsùlùmí wọ́n sì kú wọn ṣàìsàn ara ò ní wọn wọn tún dọmọ láàmú ẹni tó tún wá jẹ́ mùsùlùmí tó tún wá ṣàìsàn kó tó kú oore náà lọ́nà tó fi ṣe fóun náà torí pa Ànábì sallallahu alaihi wasallam ó ló máa jẹ́ ìfọ ẹ̀ṣẹ̀ mọ́ fún ni so gbogbo ọ̀nà tó bá gbà wá ajabal amri lil mu'min Ànábì ní ọ̀rọ̀ mùmí ní ìyàlẹ́nu ní máa ń jẹ́ o inna amrahu kullahu lahu khair gbogbo tó bá ṣẹlẹ̀ sí mùmí ní oore ló máa ń jẹ́ fún inna sọ bá tù ẹ̀rí ṣakarọ̀ fàkánà kọ́ìrọ̀lá tí dáadáa bá ṣẹlẹ̀ sí mùmí ní kí ló wá ṣe a ṣe sùjúd a dúpẹ́ fọ́lọ̀ gbé àpẹ́ ní fọ́lọ̀ ọba mi ń fọkàn sí orí rárá ó kọ̀ wọlé sí mi lójijì a dúpẹ́ ànábì lélẹ̀ ìdáfo tí aburú bá sì ṣẹlẹ̀ sí kí ló bá ṣe sọ́bárọ̀ a ṣe sùúrù fàkánà kọ́ìrọ̀lá sùúrù tó ṣe yẹ náà tún ṣe kí ni olóore fún sóò òun kò ń pàdánù nǹkan kan mùsùlùmí tí ó ṣe àìsàn tó fi kú òre ni yìí tó dẹ̀jẹ́ pé ó fẹ́ sí kí ó náà gba àwọn èèyàn lówó òre náà tún ni o àwọn tó ná lówó èèyàn náà fẹ́ káwọn náà tún ṣiṣẹ́ olóore látara ẹ̀ ni so kọ́lọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa kọ́lọ̀ ń gùn wá lẹ́mi lórí dáadáa kọ́lọ̀ ń jẹ́kẹ́ mi wá gùn kó sì fi kú rẹ̀ pa wá kọ́lọ̀ ń sì jẹ́ ká kú sórí Islam ẹ wá rí jọmọ́ òun táwa pé ń jà náà sáyì gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ mọ̀ ọ́ torí wípé ikú ọ̀ràn yan ni bá ṣe ń mọ̀rún lásán kí a gbọ́dọ̀ mọ̀ bá ṣe ń kírun sókú lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé kí ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn kú ẹ̀ńtà mọ̀rí á kú ẹ̀ńtà mọ̀rí á kú alábàágbé wa kú àwa ni ká a fẹ́ pera wa sí àkíyèsí ẹ̀ ní ṣókí láàrin bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta pẹ̀lú ògo ọlọ́run ọba àdékẹ́ọlá sódà tí òkú bá ti ẹ̀kú táàbà aláwọn àfáàntòsí kò ní máa jẹ́dàmú fún wa àbí àwọn àfọwọ́ wọn ti ẹ̀dí wọn ráyè àwọn èèyàn máa pe àwọn àfọwọ́ wọn máa dà wọn láàmú kiri ẹ àfá ẹjọ́ àti ń retí yìnyín afẹ́wẹ̀ fókù ni ọ̀gọ̀rọ̀ mùsùlùmí sì ní tó kú ẹ bá kú gan wọn máa sádà lórí òun bò lè wọlé ti bàbẹ́ kò lè wọlé ti bàbẹ́ tó rẹ́rù ń ó dẹ̀ lóhun lọ́fù mọ́mí òun lọ́fù dádì òkú wọn wá wà nílẹ̀ báyìí ẹ̀rú sì ń bá àti wọlé tọ̀ wọn ó sì lọ́fù wọn gbogbo lọ́fù ẹnu ni gbogbo tá máa rò ní pé kọ́ṣáàtì ẹ̀yẹ̀tẹ̀ sí wọn káàtìsì mọ́ bá ṣe máa wá pín ogún ìbáyìí sí ìyá tó lógún ti lọ ni ò lè wọlé tí òkú wọn yìí ó lẹ́rù o ló fi jẹ́ pé eléyìí nínú nǹkan ọ̀ranyàn ta gbọ́dọ̀ mọ̀ tó ṣe pàtàkì fún wa bó ti ẹ̀ jẹ́ pé ìdájọ́ ẹ̀ òun náà ni pé tí àwọn mùsùlùmí kan bá ti mọ̀ tí wọ́n ti ṣe ó gbé fún àwọn mùsùlùmí tí ó kù kọ́lọ̀ fi wá ṣe kò rí ẹ̀ dáadáa àkọ́kọ́ nínú ẹ̀kọ́ ẹjọ́ àwọn ọmọ yẹn ń pariwo jù nínú ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ mójútó tí òkú bá kú ṣáájú kókù tó kú alimuhtabọ ẹnta ṣàkíyèsí wípé ah ó dàbí pé ẹni tí fẹ́ dákẹ́ adébítí àwọn èèyàn ti lásídẹ̀ǹtì awára àwọn èèyàn tó ń pọ̀ ká kú àbáláìsàn ta ṣàkíyèsí pé ah bẹ́ẹ̀ni ṣe mí ó dàbí pé títọ́ ti dé ẹkún kọ́ ló kú o tá máa wà mú bí gàrí kò wúlò fún lásìkò yẹn kí ló wúlò fún tẹ̀lẹ́kínuhu bìlá ìláha ìlàlá òun náà ni wípé káwí sí lẹ́nu láhìlá ìlàlá láhìlá ìlàlá yìí kò wá ṣe pà máa jágbe mọ́ sọ pé láhìlá ìlàlá sọ pé láhìlá ìlàlá rárá nínú ẹ̀kọ́ òun ni pé káwa náà kọ́ máa wí láhìlá ìlàlá láhìlá ìlàlá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ń ṣe aláriwo láhìlá ìlàlá láhìlá ìlàlá láhìlá èrùbọ́n lè bẹ́ẹ̀ ó lè ní lára ẹ kóra omi jáde òkú lè sọ bẹ́ẹ̀ ẹni tó fẹ́ kú lè so ó wá lè jẹ́ pé kóra omi jáde ohun tó máa sọ gbẹ̀yìn tá a fi jáde láyé nìyẹn strength tó yẹ kó fi sọ la ilaha illallah ti wí àtúmọ̀ ṣe nǹkan míì lọ a dẹ̀ lè sọ fún pé kó sọ pé la ilaha illallah kò wá sí pé ah, sọ pé tó bá sì ti wí lẹ́ẹ̀kan àdákẹ́ àní jẹ́ kó tún rojọ́ lé nǹkan yẹn lórí tí ò bá ti jẹ́ kó wá láti ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n nígbà tá tún wá ń kú èrè ẹ̀ so ìyẹn jẹ́ inú àwọn nǹkan tí a máa gbìyànjú láti mójútó anọ́bì muhammad sallallahu alaihi wasallam ó sọ́nu hadith abu dawud pé man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna ó lẹ́ni tó bá kú tó jẹ́ wípé nǹkan tó wí gbẹ̀yìn òun náà ni la ilaha illallah onírú ẹni bẹ́ẹ̀ máa ṣe kí ni a wà àlùjànnà kọ́lọ̀ kó jọ kó jẹ́ kí gbogbo wa kó jẹ́ ká wà lùjọ́ náà ẹni tó bá kú tó jẹ́ pé ohun tó wí gbẹ̀yìn ní la ilaha illallah ànábì sallallahu alaihi wasallam ó láwà lùjọ́ náà nínú ọ̀rọ̀ mi ó ní lákínú amwatakum la ilaha illallah muslim gbà wá abu dawud nasa ibnu maja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ẹ máa wí la ilaha illallah sí òkú yín lẹ́nu ẹni tó fẹ́ jáde láyé nínú àwọn kan tá a máa mójútó òun lélẹ́yìí bákan náà nínú àwọn nǹkan tá a máa mójútó lẹ́yìn wípé awílá ìlàlá sí lẹ́nu nínú àwọn nǹkan tó fi eléyìí rinlẹ̀ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú hadith al-musayyab ó ní anna aba talib lamma hadaratuhu alwafat ó ní abu talib tó jẹ́ gẹ́gẹ́ bí ọ́nkù fún ànábìwá muhammad sallallahu alayhi wa sallam wa dakhala alayhi nabi sallallahu alayhi wa sallam wa indahu abu jahal ó lànàbí wá wọlé tọ bàbá yìí àbújáàlù nínú àwọn ògbóǹtarì di àwọn kèfèrí sì wà pẹ̀lú ẹ̀ fakọ́ọ̀lá ayàmì ànábì ní rẹ̀ ọ́nkù mi kó la ilaha illallah sọ pé la ilaha illallah kalimatan ashhadu laka biha inda Allah tó bá lè sọ bó ṣe jẹ́ kèfèrí àsìkò tó ti wá fẹ́ kù tó bá wí la ilaha illallah tó bá di ọjọ́ gbèǹdé fakọ́lá abujan wà abdullahi abulabi umayya àwọn kèfèrí inú àwọn méjì tó wà lọ́dọ̀ ẹ̀ wọ́n wá ń sọ fún wa bàbá yìí pé yàbá tọ́ọ̀lìb ìrí àbú tọ́ọ̀lìb ìrí ọkùnrin mẹ́wàá ìrí ògbóǹtarìgì lójú ọ̀nà kúfúrù àtẹ́rùkọ́bọ̀ amíláti abdulmutọ́lìb tí ó fẹ́ fi ojú ọ̀nà bàbá ẹlẹ̀ wàjádínà àléhì àbá ah, àná àbájẹ́bọ̀ bàbá wa nìyẹn o rò lọ́ máa ń ṣe nulẹ̀ egun lọ gbénu lé tiwa ṣọ̀gbọ́n làwa ń sin lé wa bá ṣe bá bàbá wa nìyẹn bá dẹ̀ ṣe máa ṣe lọ nìyẹn wọ́n ní ìrẹ́ Abdul Muttalib ṣé o fẹ́ dúró lórí o fẹ́ fi ẹ̀sìn bàbá ẹ lẹ̀ torí ọmọ kékeré yìí bàbá yìí bá wojú wọn a tún wojú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bàbá àwògbà ah, ṣé kí n wí gbólóhùn yìí ni àbí kí n má wí ni wọ́n ní orí eléèlówà o falam yazala yukalimanihi hatta kọ́kọ́lá àkìrọ̀ ṣe ìǹkàlámàhùnbé wọ́n ní bàbá iṣẹ́ máa wojú àwọn kèfèrí méjì atúwọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ah, ṣe kí n wí kìíní ni àbí kí má wí ni kí n wí kìíní ni àbí kí má wí ni wọ́n ní tó fi sọ ọ̀rọ̀ gbẹ̀yìn tó sọ nínú rìwáyà mi fa ábà ayàkú làláìlàlà ó kọ̀ ó yẹ kúrò láti sọ láìlàlà ó kú sórí kúfùrù ó ba ànábì inú jẹ́ torí pé bàbá yìí ó dúró ti ànábì sallallahu alaihi wasallam fi ní inna Allaha la yu'ayyidu hadha din bi rajulin fajir nígbà míì ọlọ́run bá máa rán ẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọ̀daràn ẹ lè réyàn kó lè má jẹ́ mùsùlùmí káwọn mùsùlùmí wà ní ìṣòro kó jẹ́ kó ló dìde tó gbà wọ́n kalẹ̀ kò dẹ̀ ní jẹ́ mùsùlùmí ń ṣe bẹ́ẹ̀ ń ṣe kí ni nígbà táwọn èèyàn sọ pé àwọn máa pa lóbi sọ máa lè ọ̀sẹ́là bàbá yìí ló dúró à ah, tẹ bá dán wò pẹ́rẹ́ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o mo dúró títí digbadigba ni o nígbà ọ̀rọ̀ bàbá yìí ti pé ó yá lọ sọ fún tí ò bá ṣọ́rẹ́ a máa pádànù tó bá dẹ̀ jẹ́ kó fẹ́ jọba ni èèyàn dáadáa kù ní láàrin wa a lè sọ́dọ̀ba tó bá dẹ̀ jẹ́ pé owó ló ń wá àwọn olówó àárín wa a máa dá owó jọ a máa kówó fún tó bá dẹ̀ jẹ́ pé gbogbo tó ń pariwo kiri torí kó lè ríyàwó fẹ́ ni a máa fún láwọn obìnrin tó rẹwà jùlọ gbogbo ìgboro mọ́kà ànábì sallallahu alaihi wasallam ní tí mo ń fẹ́ kọ́ yẹn ó sọ fún bàbá Abu Talib ó nítorí tó bá gbé òòrùn àtòṣùpá sí mi lọ́wọ́ báyìí tó ń jó mi tí mo fẹ́ kú báyìí tó wá sọ pé kí n fi láìláìláìlá ò sílẹ̀ mí ní fílẹ̀ o ibẹ̀ bàbá yìí ti mọ̀ pé ah ohun tọ́mọ yìí ṣe ìyẹn bọ̀gọ̀rọ̀ wọn lẹ́rù pé a ah, jẹ fẹ́ bọ́mọ ìjà báyìí èèyàn lámà ni ẹni tó kù fún bàbá yìí láàrin wa ó jẹ́ ìdáàbòbò fánàbí sallallahu alaihi wasallam ó wá ń banújẹ́ pé ṣé bàbá yìí máa lọ báyìí nígbàtí bàbá yìí wá lọ báyìí ànábì ní la astaghfiranna fanazalat ọlọ́run bá sọ ayà kalẹ̀ pé rárá o máa kánà lè nàbí kò tọ́ fún ànábì o kò tọ́ rárá rárá fún ànábì wà lẹ́dí náà mọ́nu àtàwọn tó gbọ́ náà bá gbọ́ ayastaghfiru lil mushrikin walau kanu uli qurba kódà kó jẹ́ ẹbí kò tọ́ fún yín láti tọrọ pé kọ́nà ọba foríjì wọn wọ́n sọ bá ti kú sórí kúfúrù min ba'di ma tabayyana lahum annahum ashabun nar nígbà tó fi hàn sí pé àwọn ẹni ọmọ náà ni wọ́n pé wọ́n kú wọ́n jẹ́ kèfèrí ọlọ́run ti fi sọ pé ẹni tó bá kú tó jẹ́ kèfèrí ọmọ náà ni ọlọ́run tún sọ àyà mi kalẹ̀ pé innaka la tahdi man ahbabta ìwà nọ́bì ẹni tó bá fẹ́ kọ́ ló máa fi mọ̀ náà ọlọ́run bá ní máa ń fi ní mọ̀ náà kí wọ́n kọ̀ sọ fún wọn ni so bàbá yìí kò sí mọ̀ náà náà àkọọ́lẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run ọba so kọ́lọ́ má jẹ́ ká kú àtàwa ìtẹ́bí àtàrà sórí kúfúrú èlé ìjẹ́nu tá a máa ṣe nígbà tó kù bá kú bákan náà tawjihuhu ila al-qibla ẹni tó fẹ́ kú lẹ́yìn papẹ̀ la ilaha sí lẹ́nu nínú tá a ṣe fẹ́ni tó fẹ́ kú òun náà ni pé ká kọjú ẹ̀ sí kíbílà ká kọjú ẹ̀ sí la ṣe máa ń ṣe léyìí ọ̀nà méjì làwọn àfáà sọ ìkejì ló lékejì wọ́n nínú ọ̀nà tá a ṣe òun náà ní pé ẹntari pé ó dàbí pé kú ti dé àfẹ̀yìn ẹ̀lélẹ̀ akọjú sókè àwa rọra gbé pílò sí lórí orí ya lọ sókè ẹsẹ̀ ma wá akọ ẹsẹ̀ sí kíbla a fi jẹ́ pójú ẹ̀ nǹkan o ma wà ní pé kíbla ló ń wò ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé ká fi ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀ ká fi lélẹ̀ ká wá kọ ojú ẹ̀ sí kíbla nínú ọ̀nà kan nìyẹn eléyìí náà sì ní tí ó lékè jù nínú méjèèjì torí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún albarra bun azib ó ní ìdá àtẹ́yìntà mọ̀gbọ̀já aka fatawa gbọ́ àwùdó aka ní sọ̀lá ànábì ní tó bá ti fẹ́ sùn tó lọ síbi ibùsùn rẹ̀ ó ní ṣàlùwàlá gẹ́gẹ́ bó ṣe máa ń ṣàlùwàlá tó bá fẹ́ kírun summa tọ́jú ala shaqqikal ayman kó sì fi ẹ̀gbẹ́ rẹ ẹ̀gbẹ́ àlàáfíà rẹ báyìí ẹ̀gbẹ́ ọ̀tún rẹ kò fi lélẹ̀ sòun tá lóbi sallallahu alaihi wasallam sọ fún ni sọ fún fa mẹ́ta mẹ́ta ala al-fitra tó bá jẹ́ pórípò fi ẹ̀gbẹ́ ọ̀tún ẹ lélẹ̀ yìí lọ́nà wá ní kíkú débẹ̀ ó lò ti kú lẹ́n tó wà ní ipò fitrọ̀ ipò àdámọ́ ipò ẹni tó wà lórí ìmáa sin ọlọ́ọ̀ba nìkan ṣoṣo so yẹn ni ti anabiwa muhammad sallallahu alaihi wasallam tí ó sọ tí bàbá yìí sì mẹ́nubà nínú tírà wọn bí tòrọ sọ fún wa wípé yushra telkin al-muhtadar la ilaha illallah wọ́n fún wa kápẹ́ la sí ẹni tó fẹ́ kú kápẹ́ sí ní ẹnu wahum man zaharat alayhim amaratul maut wọ́n láwọn tá ń pè sí lẹ́nu òun náà làwọn tó jẹ́ pé a ti rí àmì pé ó dàbí pẹ́ ní nǹkan títọ́ ti dé wá bá nínú ọ̀rọ̀ tí bàbá tún sọ ń bí idha tayaqqana mawtuhu ughmidat aynahu wa shudda lihahu wọ́n ní tí a bá wá rí pé ní ti dákẹ́ kí ni ta máa ṣe fókù tó ti dákẹ́ òun náà ni wípé a máa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé ilé fún wa ó ní nígbà tí ẹ̀mí bá bọ́ lára ojú máa ń tẹ̀lé tabi'ahu al-basar ó nígbà tí ẹ̀mí bá jáde lára ojú máa ń tẹ̀lé inna ruha idha qubida tabi'ahu al-basar ní tí ẹ̀mí bá ti jáde lára ojú máa ń tẹ̀lé eléyìí jẹ́nu tí wọ́n sọ fún wa Ummu Salama ló gbà wá ó ní dákọ́lá Rasulullah sallallahu alaihi wasallam àlà Abi Salama ó nígbà tó kọ òun kú tó jẹ́ Abu Salama ànábì wọlé tọ̀ wakọ̀dé ṣọ́kọ̀ọ́bá sọ̀rọ̀ hù nígbà tí bàbá ikú ni ó lajú lẹ̀ báyìí fàkùmọ́bọ̀hù sallallahu alaihi wasallam ànábì bojú ẹ̀ tó mọ̀kọ́ọ̀lá ó wá sọ pé ẹ̀rí tẹ́mi bá ti jáde lára ojú máa ń ṣe kí ni ojú máa ń tẹ̀lé so nínú tí a máa ṣe fún òkú tí ó bá kú nìyẹn nínú nínú ẹ̀kọ́ so kọ́lọ̀ ọba àlékiọlá kó fi ẹnì kọ́kọ́ wá kó fi wá ṣe kòńgẹ́ dáadáa nínú àwọn nǹkan tí a máa mójútó nígbà tí òkú bá ti kú òun náà ni wípé ká gbìyànjú òkú tó ti kú yìí wọ́n ní agbọ́n ẹ̀ ká gbìyànjú láti pa ẹnu ẹ̀dẹ́ ká pàdé dáadáa torí tí a bá pàdé ẹnu tó tẹ́ ìjọ yìí bá ti wálẹ̀ ó lè má ṣe pàdé mọ́ òkú mùsùlùmí sì ní afẹ́ká pọ́nlé nínú àpọ́nlé ta ṣe ṣẹ́mẹ́pẹ́ tí àgbọ̀n ẹ̀ bá já wálẹ̀ báyìí ó máa burẹ́wà àbí bẹ́ẹ̀ ni so wọ́n fẹ́ kí kódà tó bá jẹ́ pé nǹkan kan la lè fi mú àgbọ̀n yẹn dúró táìlú àfi pàdé tá dúró mọ́ra wọn báyìí wọ́n fẹ́ kí a ṣe so nínú àwọn nǹkan tí a máa gbìyànjú láti rí pa ṣe nìyẹn nínú ẹ̀ náà ni wípé ẹni tó jókòó yìí gbogbo àwọn ọwọ́ ẹni ẹsẹ̀ ẹni gbogbo àwọn ibi tí orígun ara bá wà yẹn joint wọ́n fẹ́ kárí pa straightening ẹ̀ torí tá a bá tètè straightening ẹ̀ yẹn tá a tètè nà ó lè lọ gan débi pé tí a bá fẹ́ padà wẹ̀ fún òkú ó lè padà jẹun tí ó máa nira fáwọn tí wọ́n fẹ́ wẹ̀ láti sírètì àwọn ẹ̀ka ara yẹn bákan náà ni wípé ẹni tó bá jẹ́ òkú yìí wọ́n fẹ́ kí a aṣọ kúrò ní ààrẹ kábọ́ṣọ kúrò lárẹ̀ torí pé kí ni nígbà míì àwọn nǹkan míì ti máa ń jáde lára òkú táṣọ wà ń bẹ̀ ìtì lè mú ó lè padà fa kí ara ẹ̀ kó má tètè kó má tètè jẹ́ra bákan náà ni wípé ẹni tó bá ti kú wọ́n fẹ́ ká gbé síbi orí ibùsùn orí bẹ́ẹ̀ àyè tó ga wọ́n nítorí pé lè ń nínú tó máa dáàbò bo òkú yìí kó má tètè máa di kó ń bàjẹ́ ni tàbákọ̀ gbé sílẹ̀ ńlẹ̀ lásán ó lè di kó má tètè bàjẹ́ so wọ́n fẹ́ kí a gbé òkú yìí sí àyè tí ó bá ga nínú tí wọ́n fẹ́ ká ṣe nìyẹn wọ́n ní bákan náà ni wípé tá bá rí nǹkan kan tó wúwo òkú tó bá jẹ́ pẹ́ńsìn wọ́n ń dìlé ẹ̀ wọ́n tètè ṣètò mọ́ ṣe fẹ́ wẹ̀ mọ́ ṣe fẹ́ ṣe gbáṣàwo tá bá rí nǹkan kan tó wúwo wọ́n ní a lè gbé e lé ikùn ẹ̀ a lè gbé e lé kun ẹ̀ torí pé tí a bá gbé e lé ikùn yẹn lè máa wú so eléyìí jẹ́ nínú tí a lè ṣe bákan náà ni wípé òkú tí ó bá kú yìí wọ́n ní ká máa ṣàdúrà fún nígbà tó kú bá ti kú òkú tó kú ká máa ṣàdúrà fún torí àdísì umu sálámọ́ tí wọ́n ti mú wálẹ̀ kan ó ní fàgbọ́jà násùmí ní áhìlìhì wọ́n nígbà tábù sálámọ́ kú àwọn ará ilé ẹ̀ bá bẹ̀rẹ̀ sí kígbe ànábì sallallahu alaihi wasallam ó bá ní látẹ́dẹ̀ wàhálà àfúsìkùm ilà bẹ̀kọ́ yìí ẹ gbọ́dọ̀ máa bẹ náà lórí ara yín àyàfi pẹ̀lú dáadáa fàyínà lìmọ̀lá ìkàtà yóò àmìnú na alámatakùlùn torí ngbà tó kù yìí ti kú báyìí gbogbo tẹ bá ń sọ báyìí àwọn màláìkà máa ma ṣe àmì sí ni o tó bá já burú lẹ̀ sọ pé òkú yìí ni wọ́n máa ṣe àmì ọlọ́run ti ẹ̀ mú kó ti ẹ̀ kú dànù ìgbà tí òkú ń kọ́ kí láǹfààní tó ń ṣe kí ó ti yé ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn màlẹ́kà máa sọ ámì thumma qala Allahumma ighfir li abi sálámà nígbà kí lànàbì wá ń ṣe ó ní wọ́n náà bàbá ń foríjì àbú sálámà warfa' darajatahu fil mahdiyyin ìwọ náà bàbá mi ṣe àlékún àgbéga rẹ̀ láàrin àwọn ẹni tí wọ́n ti mọ̀ náà a máa ń ṣe àdúrà fókú wa a ṣe àdúrà fún ẹni tó bá ti kú bákan náà ni wípé tẹ̀síyàtù jẹ̀mí ìbádání ibi sáwọ́bìn òkú tó bá kú ká gbìyànjú láti fi aṣọ bo gbogbo ààrẹ ká má ṣe ààrẹ ẹlẹ̀ eléyìí jẹ́ nínú sunna naam nínú tí a máa mójútó ni wàlmùbá dárọ̀tù bìtẹ̀jìhìzìhì wà ìkìrọ̀jìhì ẹni tó jókòó tó ti kú wọ́n fẹ́ ká tètè prepare fún pàfẹ́ sí ẹni tó jókòó tó kú ká má jẹ́ kó pẹ́ rárá èèyàn kan kú láìpẹ́ níbì kan ó kú láti ibi mọ́gíríbì alẹ́ zúrí ọjọ́ kejìlá tó sin a ti dìlé ẹ̀ kò sígbà tá a lè sin òkú àyàfi àwọn ọgbà tí wọ́n ní ká má kírun ṣó ti yé àwọn ọgbà tó tún ní ká má kírun yẹn náà tá a bá tún rí i pé bí ó ṣe ń lọ yìí kó lè affect àtúlẹ̀sí ṣó ti yé torí pé solat zatul asbab ni àwọn ìrun tó bá ti jẹ́ pó ní ìdí tá a fẹ́ fi kí àwọn àsìkò tán ní a má kírun yẹn kò ní affect yẹn tá a bá lè sin láì ṣàfikò yẹn ṣùgbọ́n tá a bá ti rí gbà ta lè sin táwa ń páyà pa máa lóòkú lára a máa sín ṣùgbọ́n ní ká má kírun lẹ́yìn àṣírí àbí gẹ́gẹ́ bá Ànábì yìí sọ la salata ba'da al-asr hatta taghiba shams kò sírun lẹ́yìn àṣírí títí títí tóòrùn á fi wọ̀ ṣùgbọ́n ìtò kọ́mọ̀ jù láwùjọ wa ìgbà ọlá máa ń sìnkú ẹ̀yìn àlásàrí náà ni débi pé àwọn nǹkan kan wà tó jábú àwọn mùsùlùmí ti máa wá rò pé òkú o ẹ̀yìn àlásàrì nìkan la máa ń sìnkú òkú tó kú látẹ̀yìn mọ́ gíríbì tẹ́ bá láǹfààní à òkú òru àyẹ̀wò lòkú òru ìgbà tó bá lọ tó bá bá náà ni tó òkú tó kú lẹ́yìn mọ́ gíríbì tá bá ti láǹfààní pa kí iṣẹ́ àìsàn bá lè ṣètò ẹ̀ ìyẹn ló fi dájú wá ìtafẹ́ máa lọ òkú lára àfi ni òkú lára sì fi ni àwọn aráyé náà àfi ni wọ́n lára so ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn so kọ́ lọ́n fi wá ṣe kòǹgẹ́ dáadáa ànábì sallallahu alaihi wasallam ó ní asri'u bil janaza ó ní ẹ tètè máa sìnkú fa intaku salihatan fa khayrun tuqaddimunaha alayhi ó ní tó bá jẹ́ ní ire tó ṣe dáadáa ní ẹ̀rọ lọ́wọ́ nìyẹn tètè gbé lọ láti lọ pàdé orí ẹ̀ wa intakun ghayra dhalik tó bá jẹ́ kókù tó kú yọ dáràn ní à fa sharrun tad'unahu an riqabikum tẹ́ bá ti lọ tètè sín ẹ ti gbé aburú kúrò lọ́rùn ara yín nìyẹn o tẹ́ẹ̀ bá wà lọ tètè sí wàhálà lẹ ṣe kíni lẹ kó sọ́rùn yẹn o a gbọ́dọ̀ gbìyànjú tó kú bá kú ká wẹ̀ fún ká tètè sí lára ká gbé e jáde láti lọ sin eléyìí tó dáa alimubadarọ ti la kọ̀dọ̀ idé ìnìyí tó kú bá kú nínú tó fẹ́ ká tètè ṣe òun náà ni ká tètè sọ gbèsè tó bá jẹ ànábi ní nafsul mu'mini mu'allaqatun bidaynihi hatta yuqda anhu ànábi ní ẹ̀rí ẹ̀mí mùmìnì wọ́n máa so kọ́ pẹ̀lú gbèsè ẹni o gbogbo tó jẹ́ dáadáa tó yóò máa bò ní ba ó dìgbà tó bá san gbèsè ẹ̀ ẹ wà rí lọ́dọ̀ àwa yorùbá lẹ́nìí tó kú bá kú àfi ń nípa gbèsè òkú o àti òpè èlòkù ló jẹ́wọ́ ohun tá à ń sọ náà ni pé kò kú máa lọ sanwó ẹ̀ lọ́rùn wàhálà sì nìyẹn tó kú bá kú lọ́dọ̀ yorùbá òun ta máa ń sáré mọ́ ni kí ló fi lẹ̀ gbogbo tó kú bá dẹ̀ fi sí ayé náà la máa ń jogún ẹ̀ tó bá fi gbèsè sílẹ̀ sáyé a máa jogún gbèsè yẹn náà ni o tó kú bá wá kú ṣáájú ká tó san ká tó ṣe gbogbo nǹkan nínú ta máa ń ṣe a máa ń san gbèsè òkú a máa ń ṣe kí nìjọmọ́ nínú ta máa ń ṣe nínú owó tó kú bá fi sílẹ̀ láyé a máa ń san gbèsè òkú mẹ́ẹ̀ lẹ́yìn náà ohun tá fẹ́ fi sin òkú a fẹ́ raṣọ òkú inú property tó kù fi sáyé náà ni tí ó ti yé owó tó kù fi sáyé yẹn ẹ gbóhùn láti máa wá ṣe owó tá máa wá fi sí báyìí kò fowó lẹ̀ ni inú owó tó fi ilẹ̀ yẹn ni ibi tọ́rọ̀ ti yàtọ̀ òun ni tó bá jí ọkọ ìyàwó àtọkọ nínú ojúṣe ọkọ ni pé kó ṣètò mọ́ ṣe bá ti ìyàwó ẹ̀ bọ̀ ara àwọn àpá àtọ́ sọ pé ní owó tó bá fi ilẹ̀ sáyé tóun náà bá fi nǹkan lẹ̀ sáyé lẹ́yìn ìgbà tá a bá san gbèsè òkú tí ó ti yé a máa yọ owó tá a fẹ́ fi ṣètò bá fẹ́ fẹ́ sí ó wá kú wà sí yà bóyá òkú ní tóun bá ti kú o wọ́n ló bá tọ́dù owó òun kọ́ fáwọn ọmọ òrukàn tóun bá ti kú o ọ̀rẹ́ òun báyìí báyìí ó ṣe dáadáa fóun o ọmọ òfun ní iye báyìí tí ò bá ti kọjá ìdá ìdá mẹ́ta lẹ́yìn ìgbà yẹn la ṣe máa ń ṣe ó wà ní àyà Quran tọ́nà bá sọ pé ká ṣe wàsíyà ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ká mú iṣẹ́ ṣáájú gbèsè ṣùgbọ́n ìtò ṣe kìíní jù lọ́dọ̀ àwọn àfáà náà ni pé ká sọ gbèsè torí pọ́gọ́rọ̀ gba àwọn èèyàn fẹ́ sọ gbèsè gbèsè dẹni ó máa affect òkú nínú sáré so anọ́bíwa Muhammad sallallahu alaihi wasallam nínú hadithi sálámù bú làákùwà ó ní ó ti yà nàbí sallallahu alaihi wasallam bí janaza ó ní wọ́n gbé jìnà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam faqalu ya Rasulullah sallu alaiha wọ́n nílò òjíṣẹ́ ọlọ́ọ̀bá jọ ọba wa kírun sí lára qala hal taraka alaihi daynan ànábì ní ṣó fi gbèsè lẹ̀ tí ó yìí sọ qalu náà wọ́n níbẹ̀ ni ó jẹ gbèsè qala hal taraka min shay ànábì ní ṣó fi nǹkan kan sílẹ̀ ká ló fi nǹkan lẹ̀ ní kí lọ́ba wọ́n ní kọlùlá àwọn lẹ́ni ìtálákà ní o kò fi nǹkan kan lẹ́ o kọ́lá sọ́lù aláṣọ ṣíbìkùn à èmi ò ń kírun sí òkú onígbèsè báyìí lára o ẹ̀yà lọ kírun sí nǹkan yìí lára o kọ́lá rọ́júlù mìíràn lansọ́r yùkọ́lù láwọ abukọ̀tádà arákùnrin kan tó ń pè lábukọ̀tádà ní àwọn ànsọ́rí ẹni rẹ kọ́lọ́mọ wa sọ́lọ́ ìsọ̀rí ó bá ní ìrì òjíṣẹ́ ọlọ́ọ̀ba sọ́lẹ̀ àlẹ́yìn wà àlẹ́yìn àdéhìnù ànábì kírun sí lára ìgbésí ẹyẹ ó fi yé wa pé a máa ń sọ gbèsè òkú ṣáájú ká tó kírun sí i lára nígbà táwọn afá bá débi òkú sí lọ́bẹ̀ tá lè jẹ́ ń gbèsè okó jẹ́ mi one thousand mo ṣe kó sí lọ́wọ́ lálẹ́ àná ni ẹ wo bí táwọn yan burú sí ẹ wo àwọn alájọ fàpẹ̀rẹ̀ láwùjọ wa ẹni tán ti dájọ sí lọ́dọ̀ tó bá kú báyìí àwọn fámìlì ẹ̀ kí ló máa ń sáré lọ ṣe gbogbo káàdì àjọ nǹkan yẹn wọ́n á sáré palẹ̀ mọ́ ẹ̀ gbogbo owó tó wà lulẹ̀ wọ́n á sáré palẹ̀ mọ́ ẹ̀ àkànmọ̀dọ̀ sí dádì lọ́rùn orí búlẹ̀ ń fẹ́ fún dádì ẹ àmọ́ bí láti ṣe ṣe àmà káàkiri tó ń lo gbogbo èyí tó wà lẹ́lẹ́ ṣẹ́dẹ̀mẹ́ pàdánwò tó wà lù wa béèyàn kan bá kú sí tó lówó lákàntì tí ò bá ti gbé àwọn bíi joint account yẹn tí ò dẹ̀ ní atm táwọn yẹn mọ pin ẹ̀ tán lè máa lọ fi gbà in most cases ẹ̀ ní rówó yẹn gbà mọ́ nínú àwọn aburú táwọn báńkì máa ń ṣe ń lu wa nìyẹn torí ọmọ ní ẹlọ court ẹlọdọ gbá ẹlọdọ awó ẹni thirty thousand naira lákàntì gbogbo owó tẹ máa ná ti lọ bí hundred thousand kí lẹ máa padà ṣe ẹ̀fílẹ̀ fún báńkì ni ohun tó máa ń ṣe ń ti wọn nìyẹn kọ́nà kó ṣàánú wa so kọ́nà kó fi wá ṣe kò ń gẹ dáadáa àwọn èèyàn máa ń jàmbá látara àwọn nǹkan yìí wọn ò ní fẹ́ san gbèsè tí ẹni tó jẹ́ òkú tí ó fi sílẹ̀ nílé ayé eléyìí ni aburú ni a gbọ́dọ̀ gbìyànjú láti rí pa san àwọn gbèsè yìí nínú tá a gbọ́dọ̀ mójútó ni o kọ́nà ọba àlékè ọlá kó má ṣàì fi wá ṣe kò ń gẹ dáadáa eléyìí jẹ́nu tí wọ́n sọ fún wa ní àlàyé ní ṣókí pé ká gbìyànjú ẹni tó bá jẹ́ òkú nígbà tó bá ti kú ká ṣe àwọn nǹkan báyìí fún eléyìí jẹ́ ojúṣe nínú àwọn nǹkan tí a fẹ́ fún wa ẹni tó kú bá kú fún wọ́n fẹ́ kó ṣe sùúrù dáadáa torí pé inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ẹ̀ láti wá ọ̀dọ̀ ẹ̀ náà sì ni a máa padà sí eléyìí tó tẹ̀lé gọ́sùlùmọ́ yìí káwẹ̀ fókù yẹ́jìbù tẹ̀sílù mẹ́yì sí muslim wọ́n lọ́nà ọ̀yàn ní káwẹ̀ fókù mùsùlùmí o ilá yakuna ṣẹ̀hídá máa tafil máraka wọ́n ní àyàfi ẹni tó bá kú sójú ọ̀nà ọlọ́run tó jẹ́ pé wọ́n jagun lọ́wọ́ báyìí ni lọ́wọ́ fèsì ẹ̀ báyìí lọ́wọ́ fún níbọn àbí ọ̀bẹ náà fi pa irú ẹni bẹ́ẹ̀ fàyínàhù la yuhsan wà la yusalla alayhi àníwẹ̀ fún a sì ní kírun sí lára aṣọ tó wà lára ẹyẹ náà ni àkọ́gbé alọ́sìn ni àníwẹ̀ fún àti ní kírun sí lára olóríire ni kò ní bùkátà sí pàwọn ẹ̀fún ẹ̀jẹ̀ yẹn ànábì sallallahu alaihi wasallam ní ó máa gbede wájú ọlọ́run bàbá yìí ṣé ó ti yé irun yẹn so ìyẹn jẹ́ nínú nǹkan tí wọ́n ṣàlàyé fún wa bákan náà aṣọ tó kú sí yẹn náà la máa fi sin lẹ́yìn anabi sọlá sálàm lámìyàksil kọtìlá ọ̀hódìn àwọn tí wọ́n pa lójú ogun ọ̀hód anabi sọlá alùwà sálàm kò ṣe kí ni kò wẹ̀ fún wọn wàlámù sọlẹ̀ àléhìn anabi ò ti ṣe kí ni kò kírun sí premature Eh, ọmọ obìnrin tó lóyún sínú tóyún yẹn wá jábọ́ ṣàmáwẹ̀ fún irú ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn àfáàní ṣókí ni pé tọmọ yẹn bá ti pé ọmọ oṣù mẹ́rin wọ́n ti fẹ́mi sí lára nìyẹn a máa wẹ̀ fún àádẹ́ kírun sí lára tọmọ yẹn ò bá ìpò oṣù mẹ́rin tó fi jáde láyé torí ó fi jábọ́ irú ọmọ yẹn àníwẹ̀ fún àti ní kírun sí lára òkú yẹn nígbà bí òkú nǹkan ọ̀bọ̀rọ̀ gidi ni àníkàkún èèyàn torí pé kò tí sí ẹ̀mí lára tí ó bá ti pé ọmọ oṣù mẹ́rin ilé ìjẹnu tí ànábì sallallahu alaihi wasallam tí ó fi yé wa kọ́lọ̀ fi wá ṣe kò jẹ́ dáadáa bákan náà nínú tí a tún fẹ́ ká gbọ́yé wọ́n ní kò ṣọ̀nà yan tí kèfèrí bá kú káwẹ̀ fún tí kèfèrí bá kú àkọlẹ̀ gbé ká lọ sí ṣùgbọ́n wọ́n ní kò sí láìfì tí kèfèrí bá kú tó bá jẹ́ bí èèyàn tàwẹ̀ fún kò sí láìfì mẹ́ nínú ọ̀rọ̀ wọ́n ní sàwọ́ àkánà zamiyan àwọ̀ kódà bóyá kírísítẹ̀ ni àbí yẹ̀wúdí ni àbí kò tiẹ̀ ń ṣe bẹ́ẹ̀ torí wípé kí ni lẹ́sà mi láàrin ìbádà kò sínú àwọn tó ń sin lọ́wọ́ so kò kí ṣọ̀nà yàn kí awẹ̀ fún láti yẹjú sílẹ̀ muslim tẹ̀sílẹ̀ dáwí qurabatihi minal mushrikin àwùjàjátihi àzìmíyà wọ́n ní ṣùgbọ́n tó jẹ́ mùsùlùmí ó tọ́ fún ẹni tó bá jẹ́ ẹbí ẹ̀ tó sì jẹ́ olùṣẹbọ sọ́lọ́wọ́n ọba àlékíọ́lá bóyá yàwó ẹni bóyá ẹbí ẹni ó láǹfààní láti ṣe kíni láti wẹ̀ fún wa tìbáà jana izihim bákan náà ni wípé tó bá fẹ́ sin ẹbí ẹ̀yẹ ó lè tẹ̀lé wọn lọ sí tẹ́ wàdápìlìhì wọ́n wá tún fẹ́ wẹ̀ wọ́n tún fẹ́ wọ́n fẹ́ gbé sí ó láǹfààní lákín láyò sọ́lẹ̀ àléhìm ṣùgbọ́n kò ní kírun sí i lára o òkú tó kú tó jẹ́ kèfèrí ń sìn àwọn tó jọ mọ́ ẹ̀ wọ́n lè jọ gbé lọ sí ìtẹ́ wọ́n wá ní wakọ̀ ríbìhì alkufar ahaku bihi mina kọ̀rí bihi mina ni musulmi wọ́n ní ṣùgbọ́n àwọn ẹbí tí wọ́n jẹ́ kèfèrí bí títí ẹ̀ wọ́n ju ẹbí tó jẹ́ musulmi lọ so ẹni tó jẹ́ musulmi yẹn sìn tí ò bá bá wọn dá sí àwọn yẹn náà lọ ní tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá bá wọn dá sí ńkọ́ kò sí láì fi ń bẹ̀ tó ti jẹ́ pé ẹbí ẹ̀ ni ọ̀rọ̀ ẹbí nìyẹn ṣùgbọ́n èèyàn kan wá kú ládùúgbò yìí a sọ fún wa ìkọ́ṣẹlẹ̀ ládùúgbò wa ń ìyá yẹn ni ó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ látara ìṣòro ó wá wò pé kò sálà kò sí ọ̀nà àbáyọ lọ́dọ̀ ọlọ́run ọba àlá ó bá lọ sí church ìyá ìwá kú nígbà tí ìyá ikú àwọn ọmọ ẹ̀ tó wá jẹ́ mùsùlùmí bá lọ pé àwọn àfáà ládùúgbò pé ẹ ohun tó ń àwọn ni pé ìyá yẹn náà máa ń sọ pé tóun bá ti kú ńkọ́ àwọn àfáà ni kan sí ètò wọ́n ṣe máa sí òun àà báwo ló ṣe jọra wọn ṣèbó níbi tó gbé ìdámẹ́wàá lọ kí wá láwọn kílẹ̀ ṣẹ̀dáwọn àfáà dá ibi tó kódà mẹ́wàá lọ náà lọ ti máa sí ẹ̀nà a sì ráwọn afá aládùúgbò tó tọ́ wọ́n wẹ̀ fún ya yìí wọ́n sí wọ́n sì pàwó ń jọ nígbà kan sí àmọ́ bóyá ọdún ṣe jọ mẹ́jọ táwọn afá àtú lọ bẹ̀ sòkọ́nà ọba kó tún wa ṣe kó sì tún àwọn afá wa ṣe nílẹ̀ Yorùbá àti gbogbo orílẹ̀ ayé so ẹni tó bá jẹ́ kèfèrí bí a ṣe máa ṣe ọ̀rọ̀ ènìyàn ta ló yẹ fún òkú ní ṣókí ẹ̀ńtáwẹ̀ fòkù tó tọ́jú lọ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ níwájú ń bí òun náà ni àwọn tó bá jẹ́ alásùnmọ́ tí wọ́n sì súnmọ́ jù lọ àwọn ni ó da kọ́wẹ̀ fòkù àwòlà náà ti mìnà ahẹ́lẹ́lẹ́mọ́ yìí àwọn tó jẹ́ ẹbí ẹ̀ tí wọ́n sì jẹ́ tó ní àsọ̀lá tí wọ́n lè ṣe wọ́n sì lóye torí ẹni tó bá jẹ́bí tí ò bá lóye irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ kò ní láǹfààní láti ṣe kíni láti ṣe wọ́n ní ànábì sallallahu alaihi wasallam gbà tánàbí kú ẹni tó wẹ̀ fún àlè tó wẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àlè ibn Abi Talib ni torí pé ní gbogbo àwọn sọ̀hábà òun náà ló súnmọ́ ànábì jù sallallahu alaihi wasallam so ló wẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí pé àlè amẹ́pẹ́ ní ire ni tó lè wẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ó sì tún jẹ́ ẹni tó so ele jẹ́ nínú àwọn nǹkan tí a máa gbìyànjú láti ṣe wọ́n ní bákan náà ó tọ́ fẹ́ tó bá jẹ́ ọkọ láti wẹ̀ fún ìyàwó ẹ̀ torí pé ìyàwó Aisha rọ́bì aláàníhà nígbà sí ànábì tán ni ó ní òun olóhùn ò bá wẹ̀ fànábì torí òun rántí pé ànábì ní à tó bá tiẹ̀ kú báyìí tó bá ṣáájú mi kú kí ló wà ń kí n wẹ̀ fún ẹ kí ló wà ń kí wọ́n náà wẹ̀ fún mi so kò sí láìsí tí a bá rí ẹni tó kú tí kọ́kọ́ wẹ̀ fúnra wọn láàrin ọkọ àti ìyàwó kò sí láìfi ń bẹ̀ ọkọ lè wẹ̀ fún ìyàwó ìyàwó lè wẹ̀ fọ́kọ tó bá jẹ́ wípé ẹ̀mí wọn bá gbé tí ò bá ní sí ìbẹ̀rù àbí ìpayà bákan náà ni wípé ọkọ lè wẹ̀ fún ìyàwó ìyàwó náà sì lè wẹ̀ fún ọmọ ẹ̀ ó lè wẹ̀ fún ọkọ nínú àwọn ẹ̀kọ́ ni wípé ẹni tó bá jẹ́ ọkùnrin tó jẹ́ bàbá wọ́n ń wo ọ̀rọ̀ pé ṣó lè wẹ̀ fún ọmọ ọmọ ẹ̀ tó bá jóbìnrin tó kú tí wọ́n wà rẹ̀ tó fẹ́ wẹ̀ fún wọn ò róbìnrin mùsùlùmí tó lè wẹ̀ fọ́mọ yìí sòwárí náà àwọn àfà tí wọ́n sọ pé ọmọ ẹ̀ ni pé ipò tó sì wà gẹ́gẹ́ bí ọkùnrin sí bàbá yẹn ni ọmọ yẹn wà wọ́n ní pé ọmọ bàbá ó lè ṣe kí ni ó lè wẹ̀ fún ọmọ ẹ̀ tó bá jóbìnrin ṣùgbọ́n wọ́n sọ wípé vice versa ká má ṣe bóyá wá rí ìyá kó wá fẹ́ wẹ̀ fún ọmọ ọkùnrin rárá ṣùgbọ́n bàbá wọn ló lè wẹ̀ fún ọmọ obìnrin tí ò bá sí àwọn tí wọ́n lè wẹ̀ fún ní ṣókí bákan náà ni wípé nínú ọ̀rọ̀ ìwẹ̀ wọ́n ní ó tọ́ fóbìnrin kó wẹ̀ fọmọ kékeré tábàárọ ọmọ kékeré tó kú tọmọ yìí ò sì tí ìbàlágà tí ò tí ìmọ̀ tó ń jó obìnrin wọ́n nírú ọmọ bẹ́ẹ̀ ńkọ́ obìnrin lè ṣe kíni ó lè wẹ̀ fún tí a bá wá rí obìnrin ọkùnrin kan kú ibi tó wá kú sí kò sóbìnrin kankan bẹ̀ àyàfà àwọn ọkùnrin ọkùnrin kú gbogbo ibi tó wá kú sí àwọn obìnrin nìkan ló wà àbóṣẹlẹ̀ wípé obìnrin kú àwọn ọkùnrin nìkan náà ló wá wà ń so èyí tó lékè inú ọ̀rọ̀ àwọn àfà òun náà ní pẹ́rú ẹni bẹ́ẹ̀ wọ́n á sì tàyà mọ́ọ̀mù fún ni wọn ò wẹ̀ fún ọkùnrin yẹn wọ́n á sì tàyà mọ́ọ̀mù fún tàyà mọ́ọ̀mù á sì ti mọ̀ ojú àtọwọ́ náà ni obìnrin tó sì fẹ́ ṣe kó fi nǹkan sọ́wọ́ ẹ̀ kó tó ṣe fọ́kùnrin ọlọ́kùnrin tó bá dẹ̀jọ́kùnrin náà ni obìnrin náà fẹ́ ṣe fún kó nǹkan sí ọwọ́ kí wọ́n sí ibẹ̀ kan kírù sí lára kan sí ilé ìjẹ́ ṣókínú àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú alhasslu inshallah tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògbọ́n náà ọba a máa tẹ̀síwájú ní ṣókí nípa bóun ni a ṣe ń wẹ̀ fún òkú gangan àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ẹ̀ so kọ́nà ọba àdékẹ́ọlá kò fi wá wa sallallahu ala wa ala inshallah tí ó bá sí béèrè inshallah tí ó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ inshallah a kọ́ntínú tọ́lọ́n bá ní kígbà láyé wa tí a bá lè parí ẹ̀ dẹ̀ lè parí àmọ́ pé ọ̀sẹ̀ méjì tó ń bọ̀ ti sìn lẹ́yìn ìgbà náà àwa bẹ̀rẹ̀ sí ṣàlàyé nípa oṣù kó bá ṣe kí bá wa láyé ká sì má gbàgbé tó oṣù oníkánà nàbí sallallahu alayhi wa sallam yasumu ṣàbán illa qalila ó lànàbí máa ń gba ṣàbán àyàfi díẹ̀ so ó ti bẹ̀rẹ̀ nàìjíríà wa látẹ̀mí ẹ jẹ́ kí gbogbo wa náà ká gbìyànjú ká gbà kọ́nà bá kó fi ṣe rọrùn fún wa wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in